ṣùgbọ́n nǹkan tí wọ́n béèrè àní da àwọn àfáà wa láàmú lórí ẹ̀ kọ́lọ̀ ọba àlekíọ́lá kí ó kún wọn nínú tí mo dùn máa fara ni pé n tó bá kọ́ ọmọ kéwú kan bí léèrè pé nǹkan tá a kọ́ lánàá dà kó náà lè ṣe kí ni kó lè dáhùn ó ní béèrè béèrè pé ẹni tí ó bá pa iṣó mọ́ dì í sì ń kírun lọ́wọ́ kò wá só iṣó yẹn ó fi wá kírun tán ṣérun ẹ̀ lálàáfíà àbí kò ní àlàáfíà irun táwọn afáwa ti fi kọ́ wa ní pé irun rẹ̀ ní àlàáfíà torí pé iṣó yẹn ò tí ì ṣe kíni kò tí ì jáde ìgbẹ́ tó wà nínú rẹ̀ tí ò tí ì jáde ṣé gbẹ́ ni oúnjẹ ni ó dìgbà tó bá bọ́ọ̀lẹ̀ tán kó tó di kíni kó tó di gbẹ́ bẹ́ẹ̀ ni iṣó tó wà nínú rẹ̀ tí ò tí ì jáde náà atẹ́gùn lásán ni ó dìgbà tó bá bọ́ọ̀lẹ̀ kó tó di iṣó ṣùgbọ́n gbàmí àwọn ẹbẹ tí iṣó a máa yọ bọ́ o yóò mọ fẹ́ jáde díẹ̀díẹ̀ tó bá ti ṣàkíyèsí pé iṣó yẹn ti ń fẹ́ má fi irun rẹ ṣeré má fi irun rẹ ṣeré kó tètè ṣe kíni kó tètè dárun rẹ kó só jẹ́jẹ́ kó lọ ṣe àlùwàlá. ẹ jọ̀ọ́ kó tó di pé àwa tí a fẹ́ béèrè béèrè a béèrè béèrè oníbèrè kan béèrè wípé àwọn ṣèkù àwọn bá dáhùn ilé wọ́n ní ẹni lóòótọ́ béèyàn bá ṣe rí àtàrà tó bá fi di pé ó só ó wá fẹ́ padà sí. Si, orí irun padà tó bá ṣàlọ́ àlàyé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ irun rẹ̀ ni ọlọ́sìn ni wàhálà túbú tìlú àmọ́ làkún ẹjọ́ bó ló ti wá jẹ́ tí ò lè kọ́ntínù níbi tí ó ti tó ti gbé. alhamdulilah salatu wa salam ala rasulillah na ma aya ti. ẹni ẹ mú wá tó fẹ́ fi gbé iṣẹ́ rẹ̀ yìí tó fẹ́ fi gbé lẹ́yìn kúrò àwọn àfáà tí wọ́n sọ yí pé kó lọ ṣe àlùwàlá kó tẹ̀síwájú ìyẹn ni kó kàn jókòó kó ṣàtàyà kó dẹ̀ sálámọ̀ ní tó ti kí síwájú ìṣó ó sì lálàáfíà àwọn kan ò lo àyà yìí gẹ́gẹ́ bí ẹ̀rí sọtọ́tù mọ̀ sí pé àyà yìí kò gbé ìṣesí yẹn kò gbé lẹ́sẹ̀ bó ṣe olè kó mọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní ìgbà tó ń sọ àyà yìí fún wa ọlọ́run bá ń sọ nípa ìmọ̀mọ̀ fi ìwà eh, ìrègùn ìwà ìrègùn àlìmọ́nù ìmọ̀ ṣèrègùn lórí ìgbà tí yàn bá náwó ìtọ́lọ́wọ́n bá ń sọ ká náwó sójú ọ̀nà ọlọ́run ká tó fi ìrègùn sí ẹni yẹn ti fi ìrègùn ti fi bà iṣẹ́ rẹ̀ jẹ́ bó dẹ̀ dẹ́sí pé àwọn àfáà máa ń lo àyà yìí lórí ah, ọ̀rọ̀ náfìlà ẹni tí ó ń yan náfìlà lọ́wọ́ tó kù díẹ̀ tó fi sálámọ̀ ní bá ṣe kọ́ mọ́ irun ọ̀ràn yàn àdínà àwọn afáwà bíi Sheikh Abdulaziz Bombas àtàwọn mí bẹ́ẹ̀ lọ pé wàlá tẹ́pùtìlú wàlá tẹ́pùtìlú amẹ́lẹ̀kùn ẹ má bà àwọn ṣẹ́yìn jẹ́ àwọn lò pé ẹni yẹn kó parí irun yẹn kó lọ bá wọn lórí irun ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yìí ò rinlẹ̀ kí ló fà á pé anabi sallallahu ní idha uqimatis fàlà sọláàtà ilà mọ̀fọ́rọ̀dọ́ kò sínú tá a gbọ́dọ̀ mọ kí lọ́wọ́ gbà yìí àfi irun ọ̀ràn yẹn náfìlà eléyìí kí ó jábọ́ ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi wasallam ni man taraka shay'an lillah ẹnikẹ́ni tó bá fi nǹkan lẹ̀ torí pé Ọlọ́run bá ní kó fi lẹ̀ ó fi nǹkan lẹ̀ kí nǹkan wo ni ó lè jẹ́ nǹkan tó dáa ó sì lè jẹ́ nǹkan tí ò dáa tó ti yé lillah torí pé Ọlọ́run bá fi lẹ̀ àti tó dáa àti tí ò dáa tó fẹ́ fi lẹ̀ Ọlọ́run ló ní fi lẹ̀ ni oni ní awadahullahu khayran minhu ọlọ́run bá yóò fi tó lóore ju tó fi ilẹ̀ yẹn yóò fi rọ́pò fún so ẹni yìí sìn bẹ́ẹ̀ nìkan ṣe fọsílẹ̀ tí ó mú ọlọ́run ó fi dáadáa rọ́pò fún bẹ́ẹ̀ lẹ́ni tó fi náfìlà lẹ̀ tí ó sálámọ̀ rẹ̀ ọlọ́run ó fi ládàá tí ó pọ̀ yóò fi rọ́pò fún ju náfìlà tó fẹ́ kí lọ. na àmọ́ níbàámu sí ìṣẹ̀lẹ̀ gangan kí a wà lórí irun kan ká wá so kí a wá tún lọ ṣàlùwàlá ká wá padà ká máa wá bá a lọ láì ṣe pàṣẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ tí ó jókòó nínú ọ̀rọ̀ ẹ̀sìn bàbá tiẹ̀ nínú àwọn àfẹ́sìn tí wọ́n bá sọ ọ̀rọ̀ yìí alimami abu hanifa rahimahullah òun gbà yìí pé arọ́af ẹ̀jẹ̀ àrùn mu ẹ̀jẹ̀ tí máa ń dà nímú ẹni òun rí gẹ́gẹ́ bí hadathun ẹ̀gbin min ahadath min ahadath al nínú àwọn ẹ̀gbin tó dákú tó bá ṣẹlẹ̀ àlùwàlá máa ba máa ba àlùwàlá jẹ́ bíi so bíi ìgbẹ́ ṣùgbọ́n ibi tó ti wo tó ti wo sakun ọ̀rọ̀ yìí òun ni ìṣesí tí wọ́n béèrè lọ́wọ́ Abdullahi bin Umar tabulahi bin Abbas tó sì ṣẹlẹ̀ sáà Abdullahi bin Umar náà níwà nínú al-Muwatta Imam Malik rahimahullah nípa yìí pé ẹni tí ẹ̀jẹ̀ bá dà nímú ẹ̀ kí ni ó ṣe Abdullahi bin Umar ní yakhruj á wayatawadda a ṣe àlùwàlá على ما قد صلى wá kọ̀ntínú lórí tó ti kí náà àwọn àfa adínú ọtọ́ sọ pé wayatawadda yìí nǹkan ọgbà lérò ní alùwòdó bimánà lugha nǹkan àlùwàlá ní titi tẹ̀sìnkọ́ o titi èdè èdè lárúbáwá tó máa tó máa ní alùwòdó ìtumọ̀ ẹni kí ká lọ ṣe ìmọ́tótó ẹni tó ń wẹ̀ kí ló ń ṣe àlùwùdù àlùwàlá ẹni tó ń fọjú kí ló ń ṣe gbogbo tá a bá ti mẹ́gbin kúrò lára lédè lárúbá máa ń pè ní kíni àlùwàlá tòsí kódà kó mọ̀ jẹ́gbin kó dẹ́ni tá kórè la mú kúrò wọ́n á pè ní àlùwàlá so eléyìí ló fà táwọn afáfin mi fi tu yí pé gbólóhùn tí Abdullahi ibn Umar dọ̀lá àtàlà ni tó sọ yìí yẹn ni pé jáde ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ tó jáde kì í ṣẹ̀gbin ṣùgbọ́n lọ ṣe kíni lọ ṣe ìmọ́tótó rẹ̀ gbígbà tí yàn bẹ lórí irun tí kẹlẹ̀ ń bẹ wá sí ẹnu rẹ̀ kí ni ó ṣe yóò ṣe ìmọ́tótó ẹ̀ ó lè tú sí ilẹ̀ẹ́lẹ̀ kó sì fi ẹsẹ̀ parẹ́ àbí kó tú sí bí ankasífù gbogbo eléyìí kí ni aluwadu náà tó ti yé so eléyìí sì kì í ṣe jẹ́ pé ó ba àlùwàlá jẹ́ so wọ́n ní òun náà ni Abdullahi ibn Umar ló gbà lérò àwọn afáà mi ní rárá kì í ṣe yẹn ló gbà lérò pé tó gbà lérò òun náà ni pé abdullahi ibn umar rí arọ́af ẹ̀jẹ̀ arúnmu ó rí gẹ́gẹ́ bí kíni ní tí máa ba àlùwàlá jẹ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ àdásí pé tó bá wá lọ tó lọ ṣàlùwàlá yẹn ni pé àlùwàlá yìí tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti bàjẹ́ wàyáàdì ni kó wá mọ́ pa aláàmọ̀kọ̀dé sọ́là lórí nǹkan tí ó ti kí tẹ́lẹ̀ èyí ń fa tó dá sí pé alimami abu hanifa rahimahullah òun dó lórí hadithi yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí rújú ìṣesí abúlé ibùdó mọ́ rí ó rújú nítorí rújú ni yí pé anábì sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú ọlọ́run bá ní idha qumtu ila salah tẹ́ bá ti fẹ́ lọ kínu fagsulu tó dé sin alwudu qabla salat atọ́hárà qabla salat ìmọ̀ra síwájú òrun ni ẹni ẹlẹ́ẹ̀kejì anábì ní la yaqbalu Allahu salata ahadikum idha ahadatha hatta ọlọ́run ọba ò ní gba ìrun ẹnì kankan ló pè kò ní gba la yakbalu Allahu rak'ata kò sọ bẹ́ẹ̀ la yakbalu Allahu rak'ata ahadikum kò ní gba rákà ẹnìkan kan ní kò ní gba irun nítorí tí ń pè ní irun sì níyà mọ́ irun ju rákà lọ tó ti yé nínú irun irun tó kéré jù ní rákà kan bíi wítúrù rákà méjì ń bẹ mẹ́rin ń bẹ mẹ́jọ ń bẹ mẹ́sàn-án ń bẹ bíi wítúrù tára sànà tó máa ń kí sọ pé Ọlọ́run bò ní gba irun tẹ́nìkankan wa bá kí kò ní gbàrún yẹn lọ́wọ́ wa tá a bá dẹ́gbin títí àfipá tá a bá tó ṣe ìmọ̀ra tá a bá tó ṣàlùwàlá so àwọn ẹ̀rí tó rinlẹ̀ tó wà direct ó jẹ́ kí ìṣesí abúlé ìbínú mòrú tá a bá tiẹ̀ gbà yí pé àlùwàlá ló gbà lérò ó jẹ́ kó bí ìrújú tó bá sì rí bẹ́ẹ̀ sì nìyí á fi ìrújú lẹ̀ ní tó clear òun lá ṣe kó mọ̀ wípé abúlé ìbínú kò extend ẹ̀ dórí ọ̀rọ̀ so ṣàgbọ́yé kò extend ẹ̀ dórí ọ̀rọ̀ ìso táwọn èèyàn kan wá gbélé lórí lẹ́nìí tó ti yé so eléyìí aláìsí méjì kò kò nílẹ̀ àwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ Ibn Qudama wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ alimam ibn abdulbar nínú alisikar tamhid wọ́n sọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ láìsí méjì kì í ṣe ọ̀rọ̀ tí ó nílẹ̀ ẹni máa ń bẹ lórí atashahud ibẹ̀ ló wà tó fi so yóò dìde yóò lọ ṣàlùwàlá tuntun àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní tuntun tó bá jásí pé ẹni yìí ti wá sálámù kan asalaamualeykum ló bá dùn ẹ ìyapa ẹnu bẹ lórí yẹn náà ṣùgbọ́n tó nílẹ̀ lórí yẹn ni wípé irun rẹ̀ ti pé torí pé sálámà tọ̀tún ọ̀ràn yẹn ni ní tó nílẹ̀ tó sì kì í ṣe tọ̀ràn yẹn àwọn afáàmì ó sọ pé méjèèjì lọ̀ràn yẹn ṣùgbọ́n nígbà mi ànábì àmọ́ sẹ́yọ̀ kan tí ò ní sákàn adásí pé ìtì ń sá yẹn lọ̀ràn yẹn ìtì kì í sá yẹn ìyẹn lè gbọ́ràn yẹn lẹ́ẹ̀kó sì nírun tó ti yé sòtò ẹ kó bá wáyé bẹ́ẹ̀ tíyẹn ti sá ẹyọ kan tí ò tí ì sá ti kejì láì ṣe méjì ẹni yẹn ní irun wallahu alam. níbi tí ọlọ́ọ̀bá ọba lẹ́kọ̀ọ́ láti sọ̀rọ̀ fún wa nínú alukurani pé tí ẹ bá ń ṣiyèméjì nípa tí mo sọ kalẹ̀ fún yín ẹ béèrè lọ́wọ́ àwọn tí mo sọ tírà kalẹ̀ sí fún síwájú yín oníbèrè wa béèrè pé kí ni ó ṣokùnfà àyà ẹlẹ́ẹ̀kejì béèrè bẹ̀ ni pé tírà tí ọlọ́run bá ń sọ yìí tírà wo ni ṣé. Se bíbélì ni àbí tírà o. naam ọlọ́ba allah subhanahu wa ta'ala ń sọ pé tí ẹ bá ń ṣe iyèméjì ẹ béèrè lọ́rùn tó dájú pé wọ́n ń ka tírà tẹ́lẹ̀ bíbélì ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ bíbélì ṣé bíbélì gangan ni ó wà nípò taura àbó wà nípò injil ọ̀rọ̀ kan tí ó kẹnu ni ní ìpìlẹ̀ ní ìbẹ̀rẹ̀ ní ìlú Madina àbí ní ìlú Maka àwọn òfin kan wá tó dá sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò tí ì gbé òfin ìgbẹ̀yìn wá lórí wípé kí ẹ̀sìn Islam kó jẹ́ dandan dandan dandan dandan fún àwọn tí wọ́n jẹ́ al-kitab tó dá sí pé àwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú wọn. No Quran ń fi nígbàgbọ́ wọn fi rinlẹ̀ gẹ́gẹ́ bí n tó da nínú wọn àyà bẹ́ẹ̀ pọ̀ nínú àwọn àyà gungun bíi Suratul Baqara ọlọ́ni iná lẹ́dínà amanu wàlẹ́dínà hadu wànàsọ́rọ̀ wàsọ́bìín man amana minhum billahi wal yawmil akhir falahu àjùrú inda rabbihi fala khawfun alayhim wala hum yahzanun sọ̀rọ̀ ń fi lẹ́yìn lẹ́ pé ìgbàgbọ́ ó nílẹ̀ fún wọn nìyẹn eléyìí àwọn àyà tó wá níwọ̀ bẹ̀rẹ̀ òlélẹ́yìí di pé ó di yí pé rárá o inna dina inda Allahi al-Islam tó padà wá wá gbẹ̀yìn ni wípé ní ti ń bẹ lọ́dọ̀ wọn ìgbàgbọ́ wọn kò sáǹfààní ń bẹ mọ́ ìgbàgbọ́ wọn kò sí oore ń bẹ fún wọn mọ́ àgbàtàn bá tó gbà fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níbàámu sí Tawrah àti Injil onítọ́lọ́wọ́n bá ń sọ nínú àyà yẹn gbólóhùn bíbélì ó ti ní kọ́hún kọ́họ nínú. Al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n ṣàlàyé pé àwọn àfáà pín lórí èyí tí ń bẹ lọ́wọ́ wọn yìí ṣé bíbélì tán ń rù káàkiri yìí ṣóhun láàgbé sípò Tọ́ra àti Injil àbóhùn kọ́ wọ́n ní àwọn àfáà ń bẹ tó lọ́pọ̀ pé rárá rárá òun kọ́ a ní wo gẹ́gẹ́ bí a máa wo bí bí ìwé lásán kì í ṣe Tọ́ra kì í ṣe Injil àwọn méjì bẹ́ẹ̀ náà ni gẹ́lẹ́ òun náà ni tí ò dín tí ò lé òun náà ni ọ̀rọ̀ méjèèjì yìí wọ́n gbà dànù àwọn tó bá ní pé ká má wò bẹ̀ rárá wọ́n gbà dànù àwọn tó bá wò pé ah ipe òun náà ni kò dín tí ò lé òun náà ni wọ́n gbà yẹn náà dànù tó pé àtẹ̀bdìl òun ni ìyípadà wa taharif ìfikún káfikún káyọkúrò òun ni tẹ̀bdìl àtàharif kálékún so tá a bá sọ pé òun kọ́ rárá àwa gan ṣàbòsí fún nǹkan tí kúránì sọ bẹ́ẹ̀ sì ni tá a bá sọ pé tọ̀ ní tó ń bẹ lọ́wọ́ wọn yìí òun náà ni tọ́lọ́wọ́n bá ń sọ náà ń pè ní tawra injil àtúnṣàbòsí torí pé àtẹ̀bdìl wa taharif ìròyìn kan ni tí ò tá a gbọ́dọ̀ mọ́ fi ròyìn ẹ̀ tó sì èyí tó rinlẹ̀ náà wípé n ti bẹ lọ́wọ́ wọn yìí èyí tó jẹ́ òdodo náà ọ̀rọ̀ Ọlọ́run bá ń bẹ bẹ́ẹ̀ sì ni èyí tó sì jẹ́ tẹ̀bdìlát tàrífàt tí wọ́n ti fi kún tí wọ́n ti yọ kúrò ó ń bẹ ń bẹ méjèèjì náà ló ń bẹ so àti fi kún àti ti yọ kúrò kò sí èyí tó kàn wá nínú ẹ̀ àfi tí Kùránì bá fi rinlẹ̀ fún wa na èyí wá náà wá ń kà nígbà náà táwọ́rọ́ náà ni Injil ni torí pé àwọn tí wọ́n ń ta ọkọ̀ anábì sallallahu alayhi wa sallam àwọn ọlọ́run wá ń pè wọ́n sí ti ń bẹ lọ́dọ̀ wọn nígbà náà bí ìjẹ́ pé tẹ̀bídìl ìyípadà ìfikún ìyọkúrò nígbà náà kò tó ti sìn ìfikún ìyọkúrò nígbà náà kò tó ti sìn so àpẹẹrẹ irú ẹ̀ òní tó wà ní sọ̀hìn Bukhari nígbà tí àwọn yahudi tí wọ́n mú yahudi kan wáyé pé ẹni yìí o ó ṣe àgbèrè wíwà nábì bá wa fún nídàájọ́ tọ́lọ́run bá fún ẹ anábì ní kí ni ń bẹ lọ́dọ̀ títí yín wọ́n ní kò sí oní ẹ lọ gbé tàwọ́ra yín wá wọ́n sì gbé tàwọ́ra kalẹ̀ anábì sì tẹ́ wọ́n tẹ́ aṣọ kalẹ̀ wọ́n gbé táwọn ra síbẹ̀ bẹ́ẹ̀ làwọn afáà ti yọ ẹ̀kọ́ wípé kùránì àìgbé e lẹ̀lẹ̀ ní ti táwọn ra tí wọ́n ti yí padà tí wọ́n ti fi kún tí wọ́n ti yọ kúrò tó bá fi lè bùkátà àpọ́nlé báyìí lójú anábì sallallahu alaihi wasallam adájọ́ ló kùránì bùkátà àpọ́nlé jù bẹ́ẹ̀ lọ. náà àwọn agbede bí tí wọ́n ti ń ka anábì ò mọ kò mọ kò mọ ká ibi tí wọ́n ti ń ka wọ́n débi wípé kí wọ́n ṣe rọ́jùmù fún wọ́n fọwọ́ bò àmọ́ kan nú àwọn ọmọlẹ́yìn àrẹ òní à ah, erifara yarak bọ́ọ̀ rẹ kúrò wọ́rákùnrin òun bo òdodo mọ́lẹ̀ gbàtí wọ́n kà kíní bẹ́ẹ̀ ntí bẹ́ẹ̀ náà ní ti ń tọ́lọ́mùbá fún anabi sallallahu alaihi wasallam pé obìnrin tó bá ti lọ́kọ abọ́kùnrin tó ti láya tó bá ṣe àgbèrè kan jù ló kò pa ni anabi ni tó ń bẹ́ẹ̀ n'òfin náà ní ní bẹ́ẹ̀ n'òfin ẹ lọ lófin ẹ lọ lófin yín pẹ̀lú ẹ̀ tó ti so ní tọ́lọ́mùbá ń rí fa àwọn sí náà nìyẹn láìsí èméjì ṣùgbọ́n kò wá túmọ̀ sí wípé ọlọ́mùbá rí fa àwa àwa nísìn ó rí fáwa sí báìbù yẹn la sọ fún wa tó ti ṣẹlẹ̀ nísìn kó mọ̀ wípé nígbà náà báìbù gbà náà èdè lárúbáwá ni wọ́n kọ́ èdè lárúbáwá ni wọ́n kọ́ bí àpẹẹrẹ nísìn tó máa bí ẹ pé kòrán ìdánwò bá sọ̀kalẹ̀ fún ẹ èwo ni ó wá lọ ó wá dé ó wá méjì tí à ń bá wa bàbá kàmọ́ làbá dàmọ̀ tí wọ́n sún Yorùbá òun náà nìyí kòrán náà nìyí ṣé yẹn lọ́nà bá sọ̀kalẹ̀ fún ọ ṣé kòrán Yorùbá Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ọ òun kọ́ Ọlọ́run bó sọ kòrán kalẹ̀ Yorùbá èdè lárúbáwá ni so kòrán tó wà ń lédè Yorùbá yẹn àyè pé kòrán ìtumọ̀ kòrán ni torí pé tó bá wù wá a lè finú fẹ́ràn kálá gba gbogbo tó ń bẹ́ẹ̀ yàrá bá mi gbàgbọ́ ìyẹn lè sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n wọn ní pé kùránì lárúbáwá dé nísìnyí kó wá ní à ah, ẹ̀rí wá òwe léyìí èmi ò gbàgbọ́ ìyẹn fẹ́ wọ náà ni torí ẹ̀ lẹ́gàn tọ́lọ́mù bá sọ̀kalẹ̀ nìyẹn ṣùgbọ́n ti Yorùbá àbí tèèbó àbí any other language ìyẹn ni wọ́n fi fàyè lẹ̀ fún wa ká máa transliterate Yorùbá ká máa translate kùránì tó ti yé kùránì abẹ́ka wọn kọ kọ́ọ̀fù àti àti el kul wúwà láwù kó má transliterate yẹ ẹnu àwọn afáàkó lórí ẹ pé kò sí kò tọ́ àyè transliterate yẹ kò dáa torí pé a mọ bí ataharif ìyípadà yóò mọ wá atẹ́bdìl yóò mọ wá níbi kíkà tó bá sì ti wá níbi kíkà yóò mọ kó bá ìtumọ̀ wallahu alam. jazakumullahu khairan oníbèrè béèrè báyìí pé. Assalamu alaikum. Please, what did faith has to do with NYSC? And how does it have effect? How does it have effect on Muslima? Please, please with some evidence. NYSC, yeah. sẹ́ni o sẹ́ni o gbèbò ni. ẹ tú ẹyin ilé ìbò ẹ kì í wọ́n náà. ẹ̀rẹ̀ sẹ́ni o ti ẹ̀ gbèbò ṣé ẹ ṣé ò gbọ́ ni nam àwọn ṣèkò àwọn ní ẹni yẹn tábà tu wọ́n ní tábà ní NYSC òun náà ní tábà jáde iléèwé yunifásitì wọ́n ní ká lọ síjọba fún ọdún kan wọ́n ní kí ni ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ wa àti pé báwo ni ó ṣe affect mùsùlùmí obìnrin kí ni wàhálà tó lè kó bá mùsùlùmí obìnrin kẹjọ kẹ bá explain ẹ pẹ̀lú àwọn àlàyé. bẹ́ẹ̀ o ò Nam na láìsí èméjì ẹ máa mix ẹ máa mix ẹ láìsí èméjì NYSC ó ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni ìgbésẹ̀ kan tíjọba Nàìjíríà gbé kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ka ìwé gíga tán ìyẹn ní tertiary institution bíi university àbí poli ló bá lọ kó tó lè di pé ẹni yìí yóò di ẹni tí yóò ní ẹ̀tọ́ iṣẹ́ lọ́dọ̀ ìjọba ìgbésẹ̀ yìí ó gbọ́dọ̀ gbégbèsè rẹ̀ programu tí wọ́n pákéjì ní lọ́dún kan tó ti yé ìrònú rẹ̀ sì wáyé látara ìṣesí àwọn àmì àwọn ayé ológun náà ti gbé kalẹ̀ pé ọmọ nàìjíríà tó lọ léèwé ìwé ọkàn di báyìí rò ń di ìwé mú náà látàárọ̀ náà ni o ṣe ẹni gbigbigbigbigbigbigbigbi náà fi gbẹ́tò yẹn kalẹ̀ pé kó wọ́n náà kó tẹ lọ wọ́ọ̀mù díẹ̀ fún odidi ọdún kan n tó bí nìyẹn fi dá sí pé àtọkùnrin àtobìnrin ẹ rí múra wọn bíi múra half army half soldier òun ni múra wọn àwọn náà dé kínní wọn ṣe pa ìmúra wọn ni n tó bí nípìnlẹ̀ nìyẹn yẹn náà sì ń lò fún wọn ti pẹ́ army gan ló sì ń darí ẹ̀ dì sí tó ti yé bó dẹ̀ dá sí pé nígbà tí wọ́n tó parí ètò wọ́n padà sẹ́ni wọn káàkiri kan lọ ṣiṣẹ́ láwọn àyè ṣùgbọ́n nísìnyí wọ́n padà di pé rárá gbogbo wọn wọ́n mọ̀ ṣiṣẹ́ tíṣà ni. náà ọ̀nà olélé ìgbà àfẹ́ ti mùsùlùmí aláìsí ah, méjì tí bá jẹ́ mùsùlùmí tí ó sì ní ọkàn tó mọ́ níbàámu ìbá ẹ̀sìn Islam rẹ̀ lò á rí i pé nítorí àfẹ́ tiwa ó pọ̀ rẹpẹtẹ ó wà fẹ́ ti ọkùnrin ó wà fẹ́ ti obìnrin tóbìnrin ló pọ̀ jù nínú ẹ̀ òun náà ni wípé ọmọbìnrin mùsùlùmí á rìnrìn àjò ìjòjò á rìnrìn àjò láì mọ̀ sí maharam àwọn ò wọ́rì pé mùsùlùmí ni ẹ èkó ló ń gbé skul èkó ló lọ ọmọ èkó ni ẹ tó bá dà skul sáfìsì ẹ wọ́n lè lọ ju ẹ sí Maiduguri wọ́n á ju ẹ sí ìgbẹ̀yìn Nàìjíríà àwọn ò wọ́rì yẹn tó ti yé láàrin yẹn yóò wo ìkan nínú àwọn ojúṣe wa nínú ẹ̀sìn Islam wípé obìnrin mùsùlùmí kì í rìnrìn àjò láì mọ̀ ní maharam ẹlẹ́ẹ̀kejì maharam ni pé kárìnrìn àjò pẹ̀lú ẹni tó jẹ́ bíi ẹlẹ́tọ̀ọ́ bóyá ọkọ àbí iléèwọ̀ wa tí ò lè fẹ́ wa bíi bàbá bíi ọmọ wa tó ti bàlágà àbí ẹ̀gbọ́n àbábúrò lọ́kùnrin tó jẹ́ mùsùlùmí tó ti bàlágà tí èsì ṣe wèrè tó ní làákàyè obìnrin mùsùlùmí ìdárìnrìn àjò àfi kó lọ pẹ̀lú àwọn ìkànnì náà ní tá a sọ yìí so àwọn tó ń ṣe prógámù NYSC wọn wò yẹn wọn á jù ni wọn á jù sí tó bá wù wọn ni bákan náà nínú ẹ̀ òun náà ni pé ìmúra obìnrin kò pé obìnrin á dress ìmúra obìnrin Islam sì nìyí ó gbọ́dọ̀ dress láti pé kó kó loose kó má tight ẹ̀ kó má fún pínpín táfi máa wá rí shape ẹ̀ àtobìnrin àtọkùnrin àyè wọṣọ kó wáṣọ shape wa débi pé gbogbo wọn ti mọ̀ wá wọn ò rí òun wa o ṣùgbọ́n wọ́n mọ̀ pé a ah, lẹ̀pa náà ni yóò wá dàbí bàtẹ́ pé wọ́n máa fi láìlọ́nù wé bottle water tí ò ní háàdì sí ṣéèpù ẹ̀ irú ìmúra tí wọ́n máa ń sábà máa ń mú nìyẹn ìmúra ẹ̀dẹ̀ nìyí ó léwu pàápàá jùlọ fóbìnrin táwọn obìnrin àwọn ọkùnrin bàjẹ́ tún lè rí tiwọn escape díẹ̀ náà ara àwọn obìnrin tí wọ́n pé wọ́n ń rí tí escape díẹ̀ táwọn náà ń mú fi skirt sí ṣùgbọ́n gbogbo gbàgbé tó bá fẹ́ ṣe orientation week subhanallah aburú ni aburú ni wọ́n á wọ níkà short níkà ni wọ́n á wọ àtòbìnrin tọkùnrin obìnrin mi tó bá fẹ́ ṣe pé òun fẹ́ fẹ́ sìn díẹ̀ lẹ́ẹ̀dì jẹ́ pé ó tún fẹ́ wọ kíní kan bí ó lè lóun wọ ṣòkòtò tó ti yé pẹ̀lú t-shirt tó láìsí méjì pákéjì wọn wọn ò fi ẹ̀sìn tó ó affect ẹ̀sìn níbàámu sí dressing ní ìmúra àti níbi tí wọ́n jù wọ́n sí àti irú iṣẹ́ wo gan-an ni wọ́n lè ṣe irú iṣẹ́ wo gan-an ni wọ́n lè ṣe ní service tó ti yé so ó affect mùsùlùmí tó ń ti pé wọ́n fún wọn lówó oṣù lórí ẹ̀ ní tó dáa nìyẹn kódà bá a ṣiṣẹ́ bá a lọ yunifásitì náà yẹ kó máa fún wa lówó máa fún wa lówó nàìjíríà náà ó wà náà ní kí owó o kì í ṣe haram ọmọ nàìjíríà ni wá tó máa ń fún ọ lówó àmọ́ gbà àbá nígbà ni àmọ́ gbà náà kò sí aburú níbi yẹn torí a gbọ́ pé sísà kan náà ni pé òun ò ní mọ gbowó ó dẹ̀ wà ní sáfẹ́ lóun ò ní mọ gbowó à kí ló dé mọ wulẹ̀ kúkú lọ fún service mọ wulẹ̀ kúkú lọ fún service tó ti yé so láìsí méjì fún àwọn tọ́jú obìnrin mùsùlùmí wọn ò ní lè nà tán tó ṣe kóbìnrin kó gba exception letter kó lóun ò ṣe ó dájú kó lọ lọ torí pé kò ní lè lọ fojú wí fìtínà wọ́n yẹ kọ́lé fún wọn kò sílé kan náà wọ́n ò rọ̀ wọn pọ̀ náà ni àwọn méjì náà sì fẹ́ tírìn wọn sí níwọ̀n mọ́ yẹn sísá ọmọ ṣe umu ọmọ ṣe tẹsán umu táfà olóòdì ọmọ ṣe àtẹsán nílé <laughs> tó ti ṣe ọkọ ọlọ́kọ yóò máa pa ìyàwó níyàwó láṣẹ gbogbo wàhálà akitiyanyan gbogbo eléyìí ó fàtọ́ra sí pé láìsí méjì ọmọ mùsùlùmí tó bá lọ yóò ní ìnira àṣọ ìnira tààrẹ o ìnira tẹ̀sìn gangan tó wà lára ẹ̀ yóò rí bẹ́ẹ̀ láìsí méjì àtọkùnrin àtobìnrin ìyẹn tó jẹ́ kókó tọ̀ ìyẹn ni wàá mọ bí lẹ́fù ìmọ̀ nìyẹn ló ṣe mọ ìyẹn nìyẹn mọ bí yẹn ṣe lè escape àwọn nǹkan míì mọ ṣùgbọ́n kẹ́ni ẹ má sọ fún wa yìí pé n ta sọ yìí kò rí bẹ́ẹ̀ àbí òun lè escape òun lè rí fìtínà rárá kò possible kò possible nti inú àwọn kan tí à ń ṣe lecture fún wọn ní NYSC camp àmọ́ ntí táwọn fojú rí àmọ́ nǹkan tí àwọn báwọn yẹn ṣe ń rí níbẹ̀ kò ṣe fẹnu sọ wàláì ẹ rí bọ́dà mi gan pé ah bọ́dà Abdullahi ẹni yẹn ah ìbísàdì <laughs> ẹbí náà nìyẹn níkà ló wọ̀ níkà ló wọ̀ ẹ sì rínú gbọ̀n níkà ló máa wọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe ó wọ̀ trọ́sà táàmì bá gbẹ́ mú <laughs> so ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìsí méjì àmọ́ sísá ẹ̀rẹ́ kò tí mo ẹni ẹ ti máa gbọ́ wáyé náà rí. The, the question that our sister asked, we don't know whether the person understands uh, Yoruba language. The question that she asked has been responded to in Yoruba language. But in, the, in case that the person does not understand uh, Yoruba language, we just try to summarize what we've explained so far. NYSC program is a program packaged by Nigerian government for the purpose of the Nigerian graduates to serve Nigeria for a complete solar year with some uh, gifts, some monthly uh, allowance given to them. But it's not that, that this package, this program affects the conscience of, of a Muslim, whether you are a, a male Muslim or a female Muslim. It is affected because, in terms of their dressing, the, dress, the dressing is not Islamic. A Muslim will dress in a way not to, to go against Allah's injunction. There are conditions guiding the Muslim dressing. One, that the dressing must not be, was, must not be, it must not tight. it. It must not be tied to your body in the sense that the, the shape of your body will not be known to other people, which is not the case of the NYSC program. Nobody will be a NYSE uh, participant, except you see him with that short or tight dressing, whether the person is a male or is a female. The package is not, uh, the program is not packaged according to Islamic uh, rules and regulations. Then also, traveling without maharam is what is also noticeable in the package of uh, program. A Muslim sister will just be will be posted to to the farthest place in Nigeria without any maharam. Because it is not an Islamic program. So there is no way that that Muslim will not be, uh, will not be losing one or two things of his actions of Iman, which Allah subhanahu wa ta'ala will not be happy with the person. We are not saying this to tell us that NYSC is, is totally forbidden. We are not the one to forbid it. You are the one to judge yourself on that. You, you know that yes, it will affect. There is no way that you can go about it. Do the next thing. Take the exemption letter, then you you'll be free of uh, of being challenged of not participating in the NYC program. And that is the reason why the sisters need to marry as early as possible. Any sister that is that is that, that is married, she has become a wife, she has the opportunity to ask for the exemption letter. Then any sister that is of above age or any brother that is above age, he too can ask of the same thing. Wallah alam, NYSC, there's no doubt that it is a package, package, it's a program package not for the purpose of the Muslims, but for the betterment of Nigerian living. And we know that we, our own case, uh, Islam is, is very, very important in our hearts. Very, very much important in our hearts. Let alone to talk of going for NYC that will affect our Islam. Wallah alam. naam jazakumullahu khairan kọ́nà ọba àlekọ́lá bá san àwọn àfáwà lẹ́sàn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa baad aki àwọn aṣẹ́kọ̀ọ́ wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ ọlọ́run mọ́sàbà san wọ́n ní ẹ̀san rí bákan náà wo àwa tí àwọn afáàtì wọn wá ń kalẹ̀ náà kí gbogbo wọn lápapọ̀ ọlọ́mọsàbà sẹ́nìkọ̀ọ̀kan lẹ́sàn-án àwọn tó sì ń gbọ́ wa náà ọlọ́mọṣà san wa ní ẹ̀sìn dáadáa ọ̀rọ̀ láàhìlá àìlọ́lá mo kàn fẹ́ fi kékeré kan kún lórí àwọn ọ̀rọ̀ yẹn ni pàtàkì jùlọ tí a bá rírú àwọn tí wọ́n ṣe ìbéèrè báyìí bóyá wọ́n jẹ́ gírádìtì ni bóyá wọ́n ti kàwé díẹ̀ ó fẹ́ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ṣèkì sọ fún wa ní ẹ̀kan nígbà míì bí ọ̀rọ̀ ìṣe wáyé ń sìn ní ẹni tí ò bá ní pọ́blẹ́mù kankan bóyá kò pé ó lọ kàwé kan gbà míì ni bí wọ́n ṣe sọ yẹ ó máa mọ straight ni máa wọ làákàyè máa igba maglet ni yóò mọ straight kò ní dà láàmú ṣùgbọ́n nígbà míì ó jẹ́ pé àwọn tó máa fẹ́ lọ tán tó kàwé yẹn ni wọ́n máa sábà ní àwọn pọ́blẹ́mù kọ̀ọ̀kan mẹ́wàá wọ́n ní lọ́lẹ́jì kan lọ́dọ̀ tó fáìn lóòótọ́ ni tó sì jẹ́ lọ́lẹ́jì torí pé ìtàwọn yẹn kàkún ni ṣùgbọ́n kò túmọ̀ wípé ní tí wọ́n níyẹn ni òun ló spasidi ẹ̀rọ ẹ̀sìn Islam wa ó yẹ kí wọ́n mọ̀ yí pé gbogbo ohun tí ẹ̀dá bá ní nínú knowledge ni ó yẹ kó fi sí abẹ́ ẹ̀sìn ti Ọlọ́run ọba àlekèọlá àti knowledge ti Ọlọ́run ọba àlekèọlá ni kí ló jẹ́ kí n débi ọ̀rọ̀ yẹn ni wípé bí asista yìí ń sìn ní abẹ́ni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó lè jẹ́ bí ẹni tó kàwé ẹni tó mú ọmọ wa padà wá bọ́ sínú ẹ̀mí wọn wípé ẹ̀ǹgbà tí ó ti wá rí báyẹn ni kí ni mùsùlùmí náà wá sí Nàìjíríà ta wá sí ṣé muslim ṣé muslim country la wa nini? kí náà náà wá débi ìwé ṣe pé ó yẹ kí wọn ó sọ pé àwọn òkú kàwé mọ́ nìyẹn no àìsí ní ìlú islam kò túmọ̀ ká mọ́ practice ẹ̀sìn wa number one lópin ìgbà tó já sí wípé wọn ò àkọ́kọ́ wọn ò tiẹ̀ mọ́ tiwa lọ́wọ́ ká mọ́ practice ẹ̀ rẹ bóyá pé wọ́n fún wa lọ́rùn pé àfi kí a ṣe rárá tọ́ba yẹ kó tún fún wa lọ́rùn pa àgbọ̀dọ̀ sí òfin tó ń bẹ lábẹ́ ẹ̀sìn wa wípé túláàsì ni ká wá miss kúrò lábẹ́ ibi tí wọ́n ti ń fún wa lọ́rùn yẹn ní ká jáde kúrò nílé yẹn lọ sí ìlú bòmíì láti lọ practice ẹ̀sìn wa òfin ni ọ̀ràn yẹn ní fáwọn mùsùlùmí tọ́fọ́n àwa sínú Islam ni so wá tọ́ pé ká mọ̀ practice ẹ̀sìn wa kò disturb wa ẹ̀sìn ntí ó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo olúkálùkù wa ni ìbá àjọkùnrin ìbá àjọbìnrin yóò fi wọ́n tó kàwé òfin tó mú ẹni tí ó kà tí ó mọ anything náà ló mú wọ́n tí wọ́n náà kà nínú ẹ̀sìn kò sí yàtọ̀ láàrin yín lọ́dọ̀ ọlọ́run ọkàn yín lọ́lẹ́jì pé kàwé ní ṣé ìyẹ ò jẹ́ pé ìyẹ ò jẹ́ ìyẹ ò sọ́dẹ̀ dé níwájú ọlọ́run bóyá onípò kan níwájú ọlọ́run yàtọ̀ fẹ́ni tí ó wà rárá so òfin kan náà ló ń gbogbo wa náà káwa sọ pé a fẹ́ ẹ̀sìn yẹn ní inú orílẹ̀-èdè wa nínú abínibí wa èyí tó dáa ni fàáyín àwọn àlẹ́ mọ̀ wá gbà láàyè bóyá pé tó àwọn stéèjì kan ní ẹrú tí wọ́n sọ ń sìn wọ́n ti fún lọ́rùn débi wípé nǹkan pákéjì yẹn ní tí wọ́n lọ́ba fẹ́ ṣe báyìí wọ́n ti wá gbé àwọn òfin kan wá pé ẹ̀ lè ṣe àwárí àwọn tí ń kó sínú rẹ̀ tó ń túlá bóyá wọ́n wà nípò pé wọ́n rí pé kí ni ìdí ó di túlá sí fáwọn sẹ́yẹ̀ túmọ̀ yín pé kó mọ̀ kọ́ lẹ́mìá rẹ̀ ibi tó bá ti lè bá dé stéèjì pé èèyàn ò lè kó aburú ẹlẹ́mìí ara rẹ̀ ní kó lọ yẹ ìgbàgbọ́ ẹ̀ wò fáìn kò lágbára ti kọ́ níta bóyá pé a ah, ah, lè ṣe báyìí ni ṣùgbọ́n aburú yẹ ó gbọ́dọ̀ kórìíra rẹ̀ lẹ́mí ara ẹ̀ náà brọ́dà kan náà bá tó lọ ní kàǹsì bóyá túláàsì lójú àmì ni wọ́n lè nàlẹ́ gba wọ́n lè lẹ́ni tì ní òun gángan gbọ́dọ̀ kàn kan lẹ́mí ara rẹ̀ yìí pé ah, aburú gbà ní kíní kò bá ẹ̀sìn wa mu sọ kíkọ́ àánú kan fúri rẹ̀ yìí pé ah mi eh, wà ní ìlú nàìjíríà làwà gbígbà táwa náà sọ pé n tó dáa ni so bí báwo bá tiẹ̀ ká láti kọ́ pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí àbí àlè ṣe báyìí ni ẹ̀mí ara rẹ náà gbọ́dọ̀ kọ nǹkan yẹn ni ìyẹlẹ pé ṣéèkì padà fi ń parí wípé parí ẹ wípé ní táwọn ń sọ yẹn ni lóòótọ́ òfin ni fún wa wọ́n sì ti pákéjì ẹ̀ ní ẹ̀mí ara rẹ náà kí wọ́n náà fi jọ́ọ̀jì ẹ̀ sọgbà bá ní option mi gan ni n tó dáa ní ká option yẹn ni ká mọ̀ lo léyìí ṣùgbọ́n tá bá ti ní mí ni ẹ jẹ́ kẹ́mi wa gan kó ṣe kí ni kó kọ nǹkan yẹn gangan ká mọ̀ mọ̀ wípé kí ló onídìí káwa náà kàwé mọ́ nìyẹn náà sígbà tí ẹrú ọ̀ ní amọ́ ká so ní tí wọ́n ń ṣe fún alábẹ́ yẹn ni kí akọ̀kẹ́mi wo kọ́ bọ́lá jẹ́ pé gangan ní Nàìjíríà gangan ni àbí ìlú ọ̀pọ̀lọpọ̀ ọdún kan báyìí náà wọ́n ń ti àwọn apá kan jẹ gàba lórí apá kejì ni ìlú Nàìjíríà ìlú pàápàá jùlọ ti rúlu orílẹ̀-èdè yìí sì wọ́n pa pé ẹ̀sìn ìlú tó fìrì náà láti ṣe ẹ̀sìn tó bá wù ni ṣùgbọ́n tá a bá ti gbé òfin ẹ̀sìn yẹn dé wọ́n takú pé ẹ lè ṣe àṣẹ kan ní ẹ̀sìn kan wà tí ò ní ní òfin tí ó wà pẹ̀lú ẹ̀ ni ẹ rí i pé àbòsí ńlá lélẹ́yìí ẹ fìrì láti ṣe ẹ̀sìn tó wù yín ṣùgbọ́n tẹ́ bá ti wá gbé òfin ẹ̀sìn yẹn dé pé ah, ẹ jẹ́ ká ṣe báyìí òfin tiwa rèé nínú ẹ̀sìn tiwa àwọn yóò wá takú àpẹẹrẹ ní tó ṣẹlẹ̀ lọ́sùn ìjáàbù tán ní kẹrù lọ́sùn náà kì í ṣe ìjáàbù tí Islam náà ti sọ pé ń tẹ́ gbọ́dọ̀ máa lò ní ṣùgbọ́n ká tiẹ̀ bẹ̀rẹ̀ níbì kan ni ẹ rí i pé àwọn kan dìde ń ṣe kí ló ṣẹlẹ̀ wọn ọ̀rọ̀ wọ́n pàṣẹ nǹkan yẹn ni àwọn kan sì lọ gbé egun wá ẹ ti ni wọ́n fẹ́ da kí ni so tán bá ní wọ́n fún wa ní ẹ̀sìn pé alẹ́ ẹ̀sìn tó wù wá nínú nàìjíríà pé ẹ̀sìn tó wù wá ló lè ṣe ó túmọ̀ pé òfin tí ń bẹ lábẹ́ ẹ̀sìn yẹn náà ẹ gbà pọ̀ so àwa ló níta sí lẹ́yìn kò sí wa ń bẹ̀ rárá hijab àwọn nǹkan míì nǹkan yẹn ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ni wọ́n wá kan sí n ó gba òfin yẹn ní ẹ sọ pé ẹ lè ṣe ní ṣùgbọ́n òfin yẹn ní wò nígbà lọ́wọ́ wa sọkọlọ́ wọn balẹ̀ kí ọlá kó sọ wa kó nu àwọn fitinna báyìí kọ́lá àdàm. naam kí ọlọ́run kó mọ́ dó ti àwọn afáwa ìbéèrè tí ó wà lọ́wọ́ wa ń bí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tí a rẹ̀ wá ń jòkó náà ni àti ìbéèrè ìbéèrè ṣùgbọ́n kankan mo fẹ́ fi kún tí àwọn ṣe kó tó di pé àwọn ṣe kó ní àwọn fẹ́ ní àfikún mo lẹ́nìkan tó jásí pé ó ń fi àwọn pictures tó yà ọkùnrin ni pé fún àáfàá tó nílé kéwú níbi tí mo ti rí àwọn picture yìí gan ẹni tó ṣe nílé kéwú tó dálẹ̀ tó ń fa dálẹ̀ tó dà ó ti pé ten years táwọn ọmọ ti ń jáde sánáwì nílé kéwú ẹ̀ òun wá lọ ó fẹ́ lọ service ó lọ sí service so aburú tí ó wá wà ń bẹ̀ dó òun ò rí ní aburú ó rí ní pé òun lọ òun náà lajú ni nígbà tí ọkùnrin tó níyàwó ńlé tó ń gbé obìnrin olóbìnrin pọ̀n ẹ̀wọ̀n ibi tó burú dé kì í ṣọwọ́ kékeré o àti àwọn nǹkan míì tó yá pé wọ́n ṣe ń bẹ̀ whether you like it or not àwọn míì tán ti lọ sáfíìsì rí yóò jẹ́rìí sí wàá gbọ́kùnrin obìnrin olóbìnrin mú obìnrin olóbìnrin ọgbọ́ ọkùnrin nìyẹn ká tún wá sọ yí pé obìnrin tọ́ba ní kó gbá mi bá ní tí wọ́n ṣe bákan bákan bá kó lálàbọ̀ lórí ó gbà mú tipátipá so ìwọ náà ronú sí i bóyá ẹ̀sìn ẹ̀ ló nífẹ̀ẹ́ jù ni àbí gbèsè ayé ni onífẹ̀ẹ́ sí jù kí ẹnì kọ̀ọ̀kan wa kí á mú un oníbẹ̀rẹ̀ yìí wọ́n ti ń dáhùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí níbi báyìí bí a sẹ́mínà tá a ṣe gbẹ̀yìn wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kó má dàbí pé àtún béèrè ẹ̀ kán tó ń ṣàlàyé ẹ̀ fún wa dáadáa òun náà lọ̀rọ̀ nípa lọ́kọláya ó ní ǹjẹ́ ọkùnrin àtobìnrin lè fẹ́ra wọn fún ọdún kan ọdún méjì mo fẹ́ mọ̀ wá arábìnrin dáadáa kí n tó fẹ́ mo fẹ́ mọ̀ wá àfáà yìí dáadáa kí n tó fẹ́ dóò brọ́dà ni àmọ́ à ah, mo fẹ́ kí mo wáyé kó wá lọ ọdún kàwọ́ ọdún méjì kí wọ́n ti ṣe akudu nìka àbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ bóyá nìyẹn ẹni tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yóò tẹ̀ mọ́ tó ń pè ní nìka bóyá rò pé tójú gbangba ni wọ́n ń pè ní nìka so bóyá káwọn ṣe kí wà kán bá ṣàlàyé fún kí ni wọ́n ń pè ní nìka so then yóò lẹ́tọ̀ọ́ kí wọ́n bá a lọ lọ́dún kan ọdún méjì kó tó di pé so tẹ́ni yẹn béèrè nìyẹn. naam alhamdulilah <clears throat> ah, láìsí iyèméjì yìí n tí à ń pè ní courtship ìyẹn ni ká ká ríra wa ní ọkọ àfẹ́sọ́nà ìyàwó àfẹ́sọ́nà léyìí tí yóò bí ìwọléwọ̀de láàrin ara ẹni ìyẹn ò sí nílẹ̀ Islam kódà kò sí nílẹ̀ Yorùbá kò sí nílẹ̀ Islam kò sí nílẹ̀ Yorùbá àṣà wa takò ìtẹ́sí Islam mú wá ni wípé téèyàn bá ti rẹ́ni tó wù ọ̀nà méjì máa ń gbà rẹ́ni tó wù wá bóyá rí gangan àbá gbọ́ròyìn nípa láì tí ì rí tá a bá ti rẹ́ni tó wù wá tá a sì pé ó ṣí ojú fún wa ni àbí ẹsẹ̀ la ní kó ṣí fún wa ló ṣẹ̀ṣẹ̀ fún wa ni tá a sì tá a sì mọ̀ pé a fẹ́ a nídìí obìnrin fẹ́ lóòótọ́ the next step step kan nìyẹn the next step ó ní ká lọ bá bàbá rẹ̀ yìí pé ẹni báyìí báyìí báyìí ẹ yọ̀ǹda rẹ̀ fún wa ká fi ṣe ìyàwó tán báyìí sì yọ̀ǹda ó ti di ìyàwó wa iyìgì ti so nẹ́ẹ̀sì Islam nìyẹn náà tábà ti wá rí èèyàn tó bá wù wá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń gbé step kejì bó wà ní báyìí sìn àti rẹ̀ ń tó wù wá nísìn àbí àti wúra wa so next step tí wọ́n gbé ni wípé ok ẹ̀ẹ́d jẹ́ ká wúra wa díẹ̀ kí wọ́n mọ̀ mí kémi náà mọ̀ ọ́ kì í wọ́n mọ̀ọ́dún mọ̀ wọ́n wọn báyìí kọ́ o ẹni pé wọ́n ò rí àwọn gẹ́gẹ́ bíi half ọkọ half ìyàwó tó bá lálẹ́ yóò kọlẹ̀ bó o ní ṣe rẹ̀ àpò rẹ̀ mí in fact ní ọjà wa kíní kan báyìí ló ṣẹlẹ̀ kíní kan sánmọ̀ ya kíní kan yóò mọ̀ sọ gbogbo ẹ̀ òun náà mọ̀ rojọ́ asẹ́ni kírẹ́dìtì kíní kan sí wọ́n mọ̀ lọ bẹ́ra wọn wò bẹ́ẹ̀ step kejì táwọn ẹlòmíì mọ̀ ìyẹn ló wọ́pọ̀ jù nínú àwọn step táwọn yẹn máa ń take ó ní second step ìyẹn ẹ̀sìn Islam ṣe léwọ̀ torí pé ìyẹn náà ń pè ní courtship so tá a bá ti rẹ́ni tó bá wù wá ká lọ bá bàbá rẹ̀ àbí ká lọ bẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ láti lè fi fi wá lọ́kọ fún náà tó bá yẹ pé ẹni tá a bá gbà lérò pẹ̀lú béèrè yìí láìsí èméjì ẹ̀sìn tako àṣà tako ẹ̀sìn tako àṣà tako torí pé Yorùbá wọ́n máa ń fi kankan yangàn níjọ́hun òun ni pé kí wọ́n rí ìtìjú lára ọmọ wọn lóbìnrin tó fẹ́ fi lọ́kọ kí wọ́n sì rí wípé ọmọ wọn tó fẹ́ fi lọ́kọ lóbìnrin ó wà gẹ́gẹ́ bọ́lọ́mù ọba bó ṣe dáa wọ́n máa fi ń yangàn so tó máa fi ọmọ lọ́kọ wọ́n á fi bí akáṣífù báyìí wọ́n fún bàbá bàbá ọkọ kó fún ọkọ yẹn ni ọmọ títí ẹ̀ kó tẹ sábẹ́ ìyàwó rẹ̀ tó bá bá a ṣe pọ̀ tí ẹ̀jẹ̀ bá jáde wọ́n wàá bí àrokò ni wọ́n wàá dá padà síbi tí tó ti wá yẹn ní ọ̀dọ̀ bàbá ìyàwó wọ́n dá aṣọ yẹn padà síbẹ̀ ìgbẹ́ni bàbá yẹn tó láǹfààní kó láwọn fẹ́ ṣènáwó àwọn fẹ́ dúpẹ́ ah ọlọ́run àmọ̀ dúpẹ́ o ayege ìyẹn wà nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ṣé yorùbá tó gbófin tó le bẹ́ẹ̀ kalẹ̀ ni ó fààyè kọ́ síbùlẹ̀ léèdè rẹ pé tó máa fi lè pé wọn ò bá fi lè bá bẹ́ẹ̀ nìyí níbi níbòmí nílùú mi àwọn ìdílé mi máa ń kó kúrò nínú ìlú torí yóò bí ti jù fún ìdílé yẹn ká má ti wá sọ yí pé wọ́n máa fowó sí júwe lé yẹn pé ah, ah, ẹ̀ mọ ilé báyìí ẹ̀ mọ ilé ẹ̀ mọ ilé ẹ̀ mọ ilé ni so òfin Yorùbá gan fẹ́ẹ́ le ju òfin tẹ̀sìn lọ lórí ẹ̀ tó ti yé so ìyẹn nìyẹn náà tó yẹ pé yẹn la bá gbà lérò ẹ̀sìn Islam ṣe yẹn léwọ̀ láì sí èméjì èèwọ̀ ní haram láì ṣe tá a bá ti rí ẹni tá a bá fẹ́ tá a bá fẹ́ tó sì ta ṣó gbọ́ olóhùn ti gbọ́ gbọ́gbọ́ rẹ̀ kò fún aláfààní kankan ju pé a lọ bá bàbá rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ní tá a gbà lérò ní pítọ̀ afẹ́fẹ́ obìnrin ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn fẹ́ fẹ́ ni pé ká fẹ́ fúngbà díẹ̀ àwa mọ̀ pé fúngbà díẹ̀ náà láfi fẹ́ kì í ṣe láéláé bí àpẹẹrẹ nísìnyí èèyàn wà ní China ó lọ fún kọ́ọ̀sì kan ní China ó máa gba bíi àbí six months ló máa gbà òun sì nìyí ìyàwó tó nílé nìyí almost every day ni wọ́n ń ṣeré gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe dá ọlọ́run fún ní agbára rẹ̀ ó fẹ́ tó agbára bí agbára anábì anábì Sulaimanu anábì Muhammadu ni níbi kó bóbìnrin lò wọ́n wà ní China nìyí àwọn ará China nìyí wọ́n ṣe ń dá ilé fẹ́ majority wọn mulhida ni wọ́n atheist ni wọ́n wọn ò lẹ́sìn kì í ṣe christian kì í ṣe jew ló wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ jù àwọn bíi babaláwo ń ṣàngó ẹ̀pá ìfẹ́ wọn ẹni sì ní bóun ló ṣe wá ṣe tọ́ ẹni nù ìkejì ó tún wá láǹfààní láti rí ẹni tó dáa ẹni yìí tọ́ kì í ṣe ṣe mùsùlùmí kì í ṣe àwọn olóṣà yìí tó ti jẹ́ christian àbọ̀dẹ̀ tó wá rí mùsùlùmí náà níbẹ̀ ṣùgbọ́n mùsùlùmí tó rí yìí ẹni yóò ní kápá láti lè kóbìnrin méjì sábẹ́ pé àti má ti ń lọ ilé o á ti mọ bọ̀ wá sí nàìjíríà o kò ní kápẹ́ ẹni nìyẹn ẹni wá wà nírú ìṣòro yìí èèwọ̀ sí ni kò ṣe ṣìnà àyè bá mùsùlùmí ṣe ṣìnà kèfèrí gan àyè bá ṣe ṣìnà kódà ẹran àyè bá ṣe ṣìnà bó ni ó ṣe wá ṣe tọ ibẹ̀ ẹni yìí lè ṣe tán pé ní anikahu biniyati tolak yóò là níyẹn pé òun fẹ́ fẹ́ nìyí a ṣe akidu yóò gba normal process bí ó ṣe gbà fún ẹni tó wà nílé náà bẹ́ẹ̀ ni ó ṣe gbà á lọ bá bàbá rẹ̀ ẹ ẹ chinchan ó mi kì í fẹ́ chinchan ni mo fẹ́ fẹ́ chinchan ni ti bàbá yìí dẹ́ni yìí ẹ pẹ́ bàbá yìí dẹ́ni kì í ṣe kì í ṣe kí náà kì í ṣe ẹni tó lè tọrọ ọmọ torí pé kèfèrí ni yálà ó jẹ́ ẹlẹ́bọ àbójẹ̀ jẹ́ alikitab mo fẹ́ fẹ́ chinchan ni ok èmi náà yàn dá chinchan fún ọ ó ti dìyàwó ẹ̀ nìyẹn so dẹ́ni kí ọmọ kò ní pé kókàn wá bí ẹni tó jẹ́ bí ìmáàmù àbí àfa tí ó kàn àbí ìjọ kan ìjọ mùsùlùmí kan káńsù kan kókàn àwọn náà máa dúró gẹ́gẹ́ bí mùsùlùmí gidi tí wọ́n fi wọn lọ́kọ ṣùgbọ́n lẹ́mìí ẹ̀ ó mọ̀ pé òun fẹ́ fẹ́ fúngbà o tóun fi parí program tóun wá ṣe ní ibà lẹ́yìn ẹ̀ á pronounce tọ́láàkì fún un sùúrù eléyìí tá a sọ yìí àwọn ni wípé kò sábùrú mbẹ̀ torí pé eléyìí yàtọ̀ sí mútíà táwọn ṣíyà ń ṣe dídé sí kò sọ fóbìnrin yẹn pé màá fẹ́ fún six months kò sọ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ló wà tó túmọ̀ sí pé tó wà lẹ́mí tó wà lẹ́mí wa nìyí ó lè change dídé sí káwárí pé chíńchọ́ ìwé wa dájú ìwé àwọn Aisha Fatima Adéwálé abẹ̀wò ta nílé abẹ̀ní ó tún dájú lọ ẹlẹ́yìn wọn pé ah o obìnrin yóò bá mi dé nàìjíríà ó lè padà chíńjì àníyàn tó ti yé ìkànnì yẹn dání kejì tó bá padà chíńjì àníyàn náà nìyí kò sọ fóbìnrin yìí pé òun fẹ́ fẹ́ fúngbà díẹ̀ mútíà ó ní mútíà sọ pé wá bàbá ẹ fún mi ní ọmọ yín fún ọ̀sẹ̀ kan ká fi gbádùn ara wa èèlò ní sadaki zina nìyẹn yẹn náà pè ní mútíà ní káàlù mútíà nìyẹn haramu nìyẹn ọlọ́run bá ṣe yẹn léwọ̀ ó ti di ṣìnà tó ti so tó yẹ pé ilé ìlàbá gbà lérò so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀yẹn ní nìkábìnrin àti tọ́lá ọ̀rọ̀ pọ̀ lórí yẹn bó ṣe lè kó mọ ṣùgbọ́n tó nílẹ̀ ni pé ó lè wáyé ṣùgbọ́n pé ọ̀rọ̀ boyfriend girlfriend relationship ẹ̀sìn islam takò yẹn ẹ̀sìn islam takò àyè ṣe haram ni wallahu alam. àdúgbò fún ọlọ́run ọba gbogbo àwa oníbèrè tó kù àní bínú a tún máa gbọ́ ní ìgbà míì kí ọlọ́run sọ àtayọ oṣù tó ń bọ̀ mo ti ṣe kó jẹ́ àwọn ustaz wa náà ni a tún pàdé. Yeah torí aago kan àbọ̀ tí a ṣàdéhùn aago kan àbọ̀ ti lù kí a má tán wá tako òfin ẹ̀sìn kọ́lọ́mọba kí ó ṣe àlékún àgbọ́yé ẹnìkọ̀ọ̀kan asalaamualeykum warahmatulahi wabarakatuh.